ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا <clears throat> مدل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن باتي أدوك فعلون أترايك علون عنوري قولي أجن جتاري قل ما با محمد صلى الله عليه وآله وسلم بلعبان موجود بيريك eléyìí tí a súnmọ́ gbéyàwó nínú ọ̀rọ̀ ọlọ́run ọba lónìí nínú sóràtù nahal ayà tí a ti dúró o náà ni sóràtù nahal ayà 78 a ma tẹ̀síwájú ní ayà 79 abẹ́lọ́wọ́ ọba subhanahu wa kọmọsẹ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ náà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Islam nínú mọ́ṣáláṣí ètò ìjókòó nídọ́gbandọ́gba nínú àwọn ẹ̀kọ́ mọ́ṣáláṣí mi pàápàá jùlọ láàyè àwa obìnrin ẹ jẹ́ ká fèsì àwọn ètò ìjókòó kí a má jókòó sí ibi táwọn èèyàn ó gbà kọjá kò sí àpọ́nlé níbi ká máa dá àyàn kọjá ìyún ni ẹjọ́ bá jókòó lẹ́nu ọ̀nà gangan táwọn èèyàn gbà wọlé àbùkátà ká ṣe ìfaradà látara oorun ni àbí nǹkan míì ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ní jẹ́ kí ládàá wa kó pọ̀ ọdọ̀ Allah subhanahu wa ta'ala kó mọ̀dù ẹnì kọ̀ọ̀kan wa ní ládàá àwọn tí a bá ní ká máa ṣe àmójútó wọn kò dá iṣẹ́ ara wọn jẹ́ iṣẹ́ tí a gbé fún wọn náà ni láti máa pe àkíyèsí wa nípa ètò ìjókòó àti ètò tó ní í ṣe pẹ̀lú àwọn tí àwọn ń jókòó gbọ́ tẹ̀síẹ̀ abẹ́rẹ́ ọ̀hún ni tóbi rẹ̀ àti àwa tí àwọn àti ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ náà ọlọ́run kọ́ mọ́tò wà ní ládàá rahmatu ya rahman rahim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون ألم يروا إلى الطير مسخرات في جو السماء مسخرات في جو السماء لا يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم والله وجعل لهم السمع والأبصار والأفئدة لعلهم تشكرون ألم يروا إلى الطير مسخرات في جو السماء إلا الله إن في ذلك لآيات

nípa àwọn àmì tó dá sí wọn lára táàsì ti di àwọn àmì náà mọ̀pọ̀lọ̀ ọba nìkan náà ni ọba alágbára olùlọba tó yẹ ká máa jọ́sìn fún ó mú àpẹẹrẹ wá nípa bíbí ẹnìkọ̀ọ̀kan wá nípa bá a ṣe dáyé ó mú àpẹẹrẹ wá nípa ipò tá a bá wa nígbà tá a dáyé ọlọ́run ọba ó jẹ́ ká mọ̀ wípé ipò àìmọ̀kan ló ń bẹ fẹ́mì kan wa nígbà tá a òun ló wu òun fẹ́ ká mọ̀ irinṣẹ́ táwa fi nímọ̀ òun ló ń fún wa bọ́lá wọn bá fi àwọn irinṣẹ́ fi tí ò bá fún ní tó lè nínú wa. ọlọ́wọ̀báni wà jáàlẹ̀ lọ́kùn mọ́sàmọ́ wọ́n àdìsọ́rọ̀ wọ́n àpìdá ọlọ́wọ̀báni ẹni ni mo fún yín ní ìgbọ́ran àti ìríran mo wá mo fún yín ní làákàrí gbogbo tí mo ṣe fún yín yẹn kò sí bíkà tí mo torí ẹ̀ ṣe kẹ́ẹ̀bà lè dúpẹ́ fọ́lọ́run kẹ́ẹ̀bà lè máa sin ọlọ́run lóhun nìkan torí ẹ̀ náà ni mo fún yín ní mímà ìmà ó gbúdọ̀ jẹ́ irin iṣẹ́ láti jẹ́ ká tara ìmọ̀ mọ́ yálà ìmọ̀ ẹ̀sìn ni ó gbúdọ̀ jẹ́ ká mọ ọlọ́run látara ìmọ̀ ẹ̀sìn ta ní àbímọ̀ àtàyé ó yẹ kó ká ti di ara ìmọ̀ ayé yẹn náà ká ti bẹ̀mọ̀ fọ́lọ́run ọba ló ká máa ṣe gbogbo àwọn tọ́lọ́run bá ṣe fún wa pátá nínú ìmọ̀ nínú ọgbọ́n nínú òye la'allakum tashkurun ìgbàtọ́rọ̀ ọba tó fún wa ní àpẹẹrẹ nínú ìjẹ́yà ó tó wá tó fẹ́ mú àpẹẹrẹ míì àríwòye míì tẹ́rẹ ká máa wòye sí ká ti bẹ̀mọ́ tító bí ọlọ́run bó tilẹ̀ jẹ́ wípé lójoojúmọ́ láàárín àwọn nǹkan náà sílá àkíyèsí àkíyèsí pé yẹ ká tara àwọn nǹkan náà mọ̀pọ́lọ́wọ́n ọba nìkan lọ́ba alágbára ọlọ́run wá tó wọ́n fún wa lápèjú ẹyẹ àpọ́rò ẹyẹ tá a máa ń rí yẹn bí wọ́n bá lè fi àsìkò lẹ̀ pé ìwúwo ẹyẹ tó observe ó padà gbé títẹ́ bí fọ́lọ ọ̀rọ̀ ọ̀bọ̀nà lẹ́nu ọ̀rọ̀ ńlá pọ́nyìrì mùsàkọ́rọ́ ọlọ́wọ́ bá ní alàmìyàrá ẹ̀yẹ ọmọ nìyàn kí ló ṣe ń alàmìyàrá tẹ́ kí èsì ni alàmìyàrá tójú ń dùn ní ni alàmìyàrá tẹ́ ẹ̀yìn náà orí ẹ̀rí ẹ̀rẹ́ yẹ ni alàmìyàrá nílà tọ̀yẹ̀ àrúkúyà níbẹ̀rẹ̀ kìí ṣe rú láti ìgbáfọ́rù torúkútọ́ pé rí ìtọ́jú lásán kọ̀ yẹ kí arfi jar kó tútù ẹ̀lúmá níta yẹ kó jẹ́ alámiyàrá ó tẹ́yẹ̀rọ ṣùgbọ́n alámiyàrá ìlà awàlámiyà ń kẹ́ ẹ mú ẹ̀kọ́ jáde látara ẹyẹ ẹwọ ẹyẹ ní wíwò tọpọlọ kìí ṣe tójú nìkan ni ìlà ló fi tẹ̀lé awálàmì yàrá ọ̀rọ̀ ìlà pọ́yìn Àrọ́kùnlẹ̀ rẹ̀ níbẹ̀ rẹ̀ ànábọ̀rù ẹwùrẹ́ sí ẹyẹ ẹyẹ ta nípa ẹwùrẹ́ sí musa kọ́rọ́ tún jẹun ẹyẹ ẹgbẹ́rẹ́ ti rí yẹn àwọn ọlọ́wọ́ ọba àwa ni àrọ́ kó lè rọrùn fún kó máa fò lójú sánà àwọn ọlọ́wọ́ ọba láàárọ̀ sọ́mà fún bẹ́ẹ̀ kó ṣe wípé fífò ni wọ́n máa fò yóò máa fò lágbègbè sọ́mà àwọn ọlọ́wọ́ bá láàárọ̀ ẹyẹ láṣẹyẹ bẹ́ẹ̀. àtọ́ìr ó lè jẹ́ mufrad àtọ́ìr ó lè jẹ́ jámù ọlọ́wọ́ bá lo àtọ́ìr níbi ní jámù lójú ọ̀sẹ̀ fún mùsàkọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ẹ̀wòye táwọn ẹyẹ tí ọlọ́wọ́ bá ràn ọ́ fún wọn láti lè máa fò pẹ̀lú ẹ̀ méjì ẹyẹ ní ń bẹ́ẹ̀ láti ìlú yìí ó lè fò lọ sábúdá ọwọ́ òsì ní ro yóò máa fò lọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní èmi ni mo rọ̀ ọ́ fún wọn ẹyẹ ní ìṣó wà ń bẹ tó bá fò lọ yóò wá tún dúró lójú kan tí a máa sọwọ́ báyìí kò sì ní jábọ́ kò ní lọ wájú kò ní lọ ẹ̀yìn ojú kan náà ni ó dúró sí yóò a máa sọwọ́ lébélébélébélébé ọlọ́wọ́ bá ní àlàmìyàrá ìrọ̀ pọ̀rẹ̀ Ọlọ́run ọba ní bẹ́yẹ̀ ṣe wà lójú sọ́mọ̀ rẹ̀ tí wọ́n ń fò tí wọ́n ò jábọ́ tí wọ́n dúró lójú kan tí wọ́n ò jábọ́. Kò sí nǹkan kan tó sì wọ́n mú bí kì í sọ lọ. Ọlọ́run òjò wọn jábọ́ bí wọ́n tó ń fò yẹn agbára wọn kọ́. Ọlọ́run ló dì wọ́n mú tí wọ́n fi jábọ́ láti ojú sámà. Thank you ọlọ́wọ́ bá ní tẹ bá kí èsì dáadáa àmì títóbi ọlọ́wọ́ bá ń bẹ látàrí ẹyẹ kí wọ́n ló sáwọ ẹyẹ títí títí láì ṣe pé wọ́n gbé ìjìn kan sí nínú kọ́pítà aeroplane ẹ́ńjì ó máa bẹ nínú ẹ̀ tó ń pòpẹ́lì ẹ̀ tó fi ń fò ẹ́ńjì ìwọ ló ń bẹ nínú ẹ̀rẹ́ tẹ́ẹ̀ fi ń fò bí ike ṣe rí yẹn ó tó lè fòdó ẹyẹ àwọn afò ọlọ́fààyè gbà wọ́n lójú sánmà wọ́n àjò tó jírìn lójú sánmà lọ padà ọlọ́wọ́n bá ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ lójú sánmà máa yí ń Ọ̀rọ̀ ọba ní kò sí ìkẹta tó mú wọn dúró àfòmí ọlọ́run. Ọ̀rọ̀ ọba ní àmì ń bẹ látara abẹ́rẹ́ ṣe ń fò, ẹgbòye sí dáadáa, ẹ̀kọ́ ń bẹ níbẹ̀, àríwòye ń bẹ níbẹ̀ ẹgbẹ́ ń bẹ níbi bẹ́ẹ̀ ẹgbẹ́ ń fò lójú sọ́mà láàyè ní nínú al-Qur'an nínú Suratul Mulk ọlọ́run ọba omi alam yara ila tayri fawqahum saffaatin wa yaqbidna ألم يروا إلى الطير ألم يروا إلى الطير فوقهم Ọlọ́run bá ní ẹ̀yà ẹ̀yẹ ilé káwọn ẹyẹ ni, àwọn ẹyẹ tó ń fò lókè yí tọ́ọ̀tàk, àwọn ẹyẹ tó ṣe wípé wọ́n a tò lọ́wọ́ ọ̀wọ́ lójú sọ́mà, wọ́n tò lọ́wọ́ ọ̀wọ́ lójú sọ́mà, tí wọ́n mọ iye wọn wàràkọ̀ bóòlù lójú sámárà. Ọlọ́run ọba ní gbogbo àrà tẹ́yẹ ń dá lójú sọ́mà yẹn kò tí tó mú wọn dúró. Àṣẹ ọlọ́run agbára ọlọ́run ọba ló mú wọn dúró. Ẹyẹ yìí náà ni àwọn èèbó wò tí wọ́n ti ṣe aeroplane ẹ̀yẹ ni wọ́n sọ́dì tẹ bá wọ aeroplane yẹn dáadáa ẹ rí pé ó ní ọwọ́ méjì gẹ́gẹ́ bí ìjànáhù alìjànáhàn méjì tó ń bẹ fẹ́rẹ́ ẹyẹ ní ẹsẹ̀ méjì tẹ bá wọ plane náà ó náà mẹ́sẹ̀ nítorí pé tó bá fò lọ tó bá fẹ́ balẹ̀ ẹsẹ̀ yẹn ní plane yóò kọ́kọ́ yọ tí plane bá fẹ́ bà tí wàhálà bá dé tí táyà ò yọ wàhálà dé nìyẹn orógbó tó bá fi àyà gbálẹ̀ yóò gbiná bẹ́ẹ̀ náà bá ń bọ̀ bó bá fẹ́ bà bẹ́ẹ̀ bá ti dókè tó tó ń pò lọ yóò ka ẹsẹ̀ rẹ̀ plane náà tó bá ti dókè yóò ká táyà yẹn wọlé tí plane bá fẹ́ bà yóò ti táyà yẹn síta bẹ́ẹ̀ bá ti fẹ́ bà ẹ̀yẹ ẹsẹ̀ rẹ̀ yóò nà sílẹ̀ ẹsẹ̀ yẹn ni ó bà lé lórí tí ó fi dúró. bọ́lá àwọn bá ti tẹ̀ dá ẹyẹ oníkàwé òye sí àwọn èèbó wo òye sí wọ́n ti ṣe pléèn wọn ò tó rẹ̀ mọ́ lọ. àmọ́ ìwọ òye sí ẹyẹ kó o ti bẹ̀ mọ́ títòbí ọlọ́run bọ́ba alágbára ni pléèn òun ní ẹ́ńjì odidi ẹ́ńjì méjì ló ń bẹ́ẹ̀ mú ẹ̀ bí kaba sọ fẹ́ẹ́ lẹ̀ ìkọ́ ọ̀gá ti fẹ́ẹ́. èyí wò ló ń bẹ nínú ẹyẹ tó ń fò ẹyẹ àfò lọ síbi tó bá wù ẹyẹ lè ṣáàbù láti bí lọ sí Kaduna tó tún padà wá kò sì ní ṣìnà ibi rẹ̀ tó ti dìde yóò tó padà síbẹ̀ ọlọ́wọ́ bá ní bákan náà ìwòye tí wọ́n ní ìwé òun náà ní jẹ́ ẹ̀fà bàbá wa wọ́n ni a kì í bá ọkùnrin ẹyẹ lórí ìfẹ́ ẹyẹ amọ̀gbìyànjú ẹyẹ kì í jókòó tó dúkà anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam anẹ́gbì ni law tawakkaltu ala Allah haqqa tawakkuli la razaqakumullahu kama yarzuqu at-tayr yagdu khimata ويروه بقوله أنبي محمد صلى الله عليه وسلم أنبي لي إذا كنت أيما دار لي الله bí lọ́nà tí ẹyẹ náà fi máa ń dára lọ lọ́nà. ọlọ́run ọba máa ṣe jẹ́ ẹmú ẹ̀rọ torí orúkú ẹyẹ bó bá jáde nílé lẹ́nu tó dúró pa yóò padà sẹ́rí padà wáyé lálẹ́ lẹ́nu tó dúró ìrẹsì máa ti ń pé ní gbogbo ìgbòkè tẹtẹrẹ ó gbìyànjú ó kọrọ lọ́dọ̀ ọ̀rọ̀ bàtẹ bá ń padà bọ̀ ọ̀nà òbí abùkátà rẹ. àwọn akéèkì dábẹ́ káwò lára ẹyẹ ó pọ̀ ọlọ́wọ́ bá gbọ́ wípé àwọn náà ń. Ẹ̀rẹ́ mi náà sọ ìrù náà sọ̀rọ̀ bí ìrù ní ìdàgbò. Ọlọ́wọ́ bá ní ẹ̀wòye sáwọn ẹyẹ táwọn ọlọ́run rọ̀ wọ́n láti lè máa fò lójú sánmà. Ẹ̀kí èsì wípé kò sí ìṣàkà tó mú wọn dúró ó jẹ́ ó jábọ́ lójú sánmà tó yàtọ̀ sọ́lọ́run. àánú ń bẹ lára ẹyẹ fún gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tẹ́ bá wu ẹyẹ títí ẹ ti bẹ̀ mọ́ títí bí ọlọ àfáwọ alhafiz ibn Kathir wọn ni thumma nabba'a ta'ala ibadahu ila an-nadhari ila at كيف ja'alahu يطير بجناحيه بين السماء as-samai wal ard ẹ kíyèsí ni pẹ̀lú السماء méjì ó السماء ń fò káàkiri sánmà fi jáwé sánmà ní agbègbè sánmà máa ń yìn sí kòhò hùnà ìlànà bí kòdìrá sí ìta kò tó mú ẹyẹ dúró lójú sánmà títí bá fi agbára lọ agbára ìwo alẹ́bí àlàfíà kó wá ọlọ́run ọba ló fi agbára yìí sára yẹ tẹ́yẹ tí ń lọ títí ń bọ̀ wàtá ha bẹ́ẹ̀ tí bá ń fò yẹ nǹkan méjì kan bẹ tó ṣe wípé àwọn òyìnbó wọ́n rẹ̀ wípé èyí tó fẹ́ lọ síbi tó jìnà yóò sáré ṣùgbọ́n tẹ́yẹ ọ̀bá sáré tó bá lè tò lẹ́ẹ̀kan báyìí ó ń bẹ nínú àwọn ẹyẹ tó yẹ pé kò ní ìdí kó sáré tí ó fi gbéra àwọn ẹyẹ kan sì ń bẹ wọn ó bùkátà kan sáré náà lẹ́ẹ̀kan náà tó bá ti bọ́ sínú atẹ́gùn ìyókù dọ̀wọ́ atẹ́gùn atẹ́gùn yóò máa gbé bẹ́ẹ̀ náà ni pléèmù ṣe rí tẹ̀rí tí pléèmù ṣe ń lẹ́rẹ iṣẹ́ tí pléèmù ń ṣe kò ju àti gbéra nìkan lọ tí pléèmù bá ti sáré tó sá eré yẹn eré yẹn máa ń bù ara torí pé jùmọ́ bó bá ti sáré púpọ̀ sí bó ti ń lọ kó tóbi tó ní ó ṣe máa fúyẹ́ lẹ̀ ní ó ṣe fúyẹ́ ìwọ náà máa wú ọkọ̀ ọkọ̀ tó bá dúró lẹ̀ tó wúwo tọba wá tẹ̀sán tó ìdó níta tó gbogbo lẹ̀ ó rí wípé ọkọ̀ yóò wá fúyẹ́ bó ti ń lọ kọ́kọ̀ yóò tóbi tó ìrọ̀gbọ́n náà máa sọ pé ọkùnrin mú àpárẹ̀ ọkọ̀ yóò fúyẹ́ débi wípé tó bá lè ṣègùn pé caravan kò lórí control ó ti fúyẹ́ púpọ̀ àtẹ́gùn ní gbé títí ń bá ti wá sá eré yẹn eré yẹn pọ̀ lórí yẹn bá ti pọ̀ yóò fúyẹ́ tó bá ti fúyẹ́ yóò rọrùn fún láti lè gbéra lẹ́ẹ̀kan ìjọ kan yóò pì ó gbéra nìyẹn bí ò bá sá eré títí báyẹn kò ní fúyẹ́ lẹ̀ bí yóò bá yọ wàbí afúnfún fún ọ̀bọ̀lá tòlùtò rúù ìwọ náà o fẹ́ fò o fẹ́ fò nǹkan ọkọ̀ọ̀kọ́ sá eré bí kìí ṣe kéré òlójú ojú kọ lọ fẹ́ ó lọ sẹ́yìn ó wà máa sá eré bọ̀ ìgbà tó bá ti dé bí ó ti fi ẹ bí o bá gbéra báyìí ó rí pé ó kù ọbọ̀ rẹ̀ lódìdì gbogbo nǹkan làwọn èèbó tọ́jú ibẹ̀ náà ti ka pléènì yọ iṣẹ́ tí pléènì fẹ́ ṣe ojú pé kó kà gbéra tó bá ti lè gbéra tó bá ti lè balance lójú sánmà ìyókù dọwọ́ atẹ́gùn ẹni tó bá máa ṣírí tí pléènì tún rìn ọ̀ẹ́kẹ́ gbogbo ẹ̀rọ lọ ṣùgbọ́n àwọn òyìnbó wọn èyí fẹ́ ká mà wọ́n fẹ́ ká mà rò pé nọ́mà kò nọ́mà ọ́ bá a bá ti dókè tán atẹ́gùn lókù atẹ́gùn ló ń gbé plane bẹ́ẹ̀ ṣe ń yẹ òun ló ń tì níye ńlọ yẹn ọlọ́run ọba tó wá rọ atẹ́gùn yẹn wípé ọ̀gángan bí ni ó máa gbé lọ atẹ́gùn bá gbé lọ bò ní wọ́n sọ pé plane yẹn kìnà ọ parí lílọ nìkan ni wọ́n jù wọn ò lórí plane yẹn má ọlọ́run wá kọ́ àwọn òyìnbó wọ́n ti wá ní ojúpò lójú sámà tó bá ti gbéra tó bá ti lè bọ́ sójú pé yẹn ojúpa atẹ́gùn ní atẹ́gùn ní ọmọ sílẹ̀ tó ìlú tuntun lọ lórí dókítà bá rí pilot gbogbo iṣẹ́ ẹ̀wọ̀n iṣẹ́ méjì ní pilot máa ń ṣe tó bá fẹ́ gbéra òun níṣẹ́ tó bá tó fẹ́ gbà òun níṣẹ́ ṣùgbọ́n tí plane bá ti balance tán pilot jẹ́ lè dìde kó tún ṣeré kó máa ṣeré káàkiri ó lè dìde pé mi yóò máa lọ fúnra ẹ̀ ní وفي أنفسكم أفلا تبصرون Gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe yìí pẹ̀lú wíwò ìrẹsẹ́ yẹni, lọ́lọ́wọ́ bá náà fi ń pè wá sákíyèsí pé ẹ̀yin ò kíyèsí ní ẹ̀wù bẹ̀rẹ̀ ṣe ń fò, bẹ̀rẹ̀ bá ti dókè, tán atẹ́gùn ni ó máa gbé lọ, atẹ́gùn ni ó máa sí, lọ síbi tí bá ń lọ láti lè mọ̀ wípé ẹ̀yẹ orílẹ̀-èdè wa nàìjíríà bí ẹ bá ń lọ sí sàúdí tó bá wọ plane lẹ́kọ̀ọ́ ẹnìkan wọ plane ní Kano ó ń lọ Egypt abó ń lọ Saudi ṣe rí ẹni tó wọ plane lẹ́kọ̀ọ́ plane Èkó yẹn ó ń fi ń padà lọ Kano Kano ni ó fi líǹkì route tó lọ Egypt from Egypt tí ó fi bọ́ ní Saudi ẹlòmí wà rò pé àwọn ah, tó bá ti gbéra kọ́mọ̀ gbèpó lọ irọ́ kò ní gbèpó lọ rúùtù rẹ̀ ò sí ń bẹ̀ tí ó sì tún padà sí Kano Kano yẹn ni ó tòó tẹ̀sẹ̀ wá lọ ẹni tó bá láti fi rí pé Kano yẹn ni ó tẹ̀sẹ̀ pọ́n Kano yẹn ni ó máa gbà lọ lóbi jẹ́ pé flight ní Kano náà ni wọ́n ti gbéra. àwọn tó gbéra nílọrin kánò ní wọ́n ń lọ wọn ò ní padà sékò èkó wọ́n kàn bá wa fi síbẹ̀ ní èkó kì í náà sàúdí lójú ọ̀run òkun jọ̀nà bẹ̀ yóò sì padà sí kánò láti kánò ibẹ̀ yẹn ló ní gbogbo kọjá sí bẹ́ẹ̀ bá ti wá dé Egypt ẹ wà á la al-Bahr al-Ahmar òkun pupa ẹ la orí rẹ̀ kọjá bẹ́ẹ̀ ti la òkun rẹ̀ kọjá ẹgbẹ́ ní Saudi kíplẹ̀ bá ti wá débi òkun pupa tó bá ti dé Egypt lóògbé ẹni tó bá ti lọ mọ́kà àti Egypt ni ó ti máa wálẹ̀ torí pé ó ń kúrò lórí òkun báyìí Saudi ló bọ́ sí lọ́ọ̀gì tó fi ń bọ̀ wọn ó gbúdọ̀ wálẹ̀ tó bá ti ń dé Egypt tó tó tó lọ́ọ̀gì tí ń bá bọ̀ wọn ló ń bá lọ yóò kọjá Saudi tó bá ti wá ń dé Egypt yóò máa wálẹ̀ àwọn bàbá wa tí wọ́n ń lọ ájì wọn òkun fà á òkun òkun ló ń fà á láàrín láàrín láàrín láàrín láàrín láàrín òkun tún fà á òkun tún ọlọ́mọdé ọjà òkú gan kó o fa pé ìyẹn gbúdọ̀ di fẹ́ǹs níbẹ̀ yẹn torí pé tí ń débi tí ń lọ gbogbo bí tó ń di fẹ́ǹs tí ń lo òkè tí ń lọ lọ yẹn náà àṣẹ ọlọ́ni gbogbo ọjọ́ tó bá ti wá wà ní pléyì wọ́n fọkàn balẹ̀ wípé pálọ́ọ̀tì ní ẹ́sàtì ní kò sí ẹ́sàtì kankan ọlọ́run ló mú dúró ìjọ́sìn mọ̀ wípé gbogbo àwọn kò sẹ́nì kẹ́kẹ́ tẹ́lẹ̀ gbà nínú pléyì oníkàlùkù kan máa ṣe orí ìgbé ẹ máa wà wọ́n tán ṣiṣẹ́ ní plane tán staff ẹ̀rí pé wọ́n máa rẹ̀rìn sí ní ẹjọ́ máa sàwádà ẹjọ́ máa ṣe gbogbo ẹ̀ wọ́n máa rẹ̀rìn àmọ́ tí flight bá ti fẹ́ take off wọ́n ní kọ́nùkàlùkù bẹ́ẹ̀sì tẹ́ bá wo ojú wọn náà kọ̀ rẹ́ lọ́wọ́ oníkàlùkù ọmọ pé tọ́ ọlọ́run wà oníkàlùkù àwọn tí ń rẹ̀rìn sí ẹrù ó dákẹ́ fẹ́ oníkálukú ó dákẹ́ ó dìgbà tó bá tó báláǹsì lókè láti tó túbẹ̀ kó kálukú máa rìn lọ gbogbo ìrìn àjò yẹn pátá máa yí ti kú ìrìnà ìlà wá. Kò sí nǹkan kan tó mú dúró bí kìí ṣàgbára ọlọ́run àtẹyẹ àtẹrọmplẹ́nì ẹ bá wò dáadáa àṣẹ ọlọ́run ló mú wọn dúró. àmì ń bẹ níbi ẹyẹ táàrí yẹn kátara rẹ̀ mọ títóbi ọlọ́run ọba fún gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́. Ọ̀wọ́n náà ومن الله هؤلاء ọlọ́wọ́ bá ní ẹtún kíyèsí nínú àwọn ìdẹ̀ra tí mo ṣe fún yín tó yẹ kẹ́ ti bí àwọn ìdẹ̀ra náà mọ títóbi ọlọ́run ọlọ́wọ́ bá ní wọ́n lọ́ọ́jà lọ́lákún ní bí tí kò ń sákánná ọlọ́wọ́ bá ní èmi ọlọ́run èmi ni mo ṣe àwọn ibùgbé yín ní ààyè ìfọkànbalẹ̀ nínú àwọn ẹnu lè rí ààyè kan ó máa bẹ́ẹ̀bẹ̀ tẹ́ bá ti wọ́bẹ̀ ọkàn yóò máa balẹ̀ òjò ò ní payín níbẹ̀ oòrùn ò ní payín wọ́n bá ń sọ fún ọgbẹ́ ẹbí ó bẹ̀rẹ̀ àpò lọlé ah, mọ́ lọlé ẹbí lọ pàṣípò pọ̀ lé oníkálukú máa fẹ́ fọkàn balẹ̀ inú ilé oníkálukú máa rí inú ilé ẹ̀ sáàyè balẹ̀ ara fún ọlọ́run ọba ló ṣe ilé bẹ́ẹ̀ abẹ ọlọ́run gbogbo àwa tá fún wa gbogbo àwa tá a ọlọ́run ọba ta ní ó níta ìta ọlọ́mọdé bu ẹ̀dá láti rí ó fi ààyè sínú ilé ọlọ́run ọba tẹ bá lè ronú jùlọ dáadáa ọ̀yẹ̀kẹ́ ìmọ̀ nìkẹ́ ọlọ́ Kínú dáńkò ní gbáyé, ilé ọ̀nà ìlú ìgànná omi tó bò ó lórí, gbogbo ìgànná tí ò bá ti ní tó bò ó lórí kìí ṣe lé, in tó bò ó lórí yẹn ni òjòkòjò máa pa wá nígbẹ́tọ̀ wá jẹ lánà òdù lówó wọ́n mú òsànwó òsànwó ọba lọ́yẹ pàánù wọ́n tún yà àbẹ́sẹ̀ ẹ̀fílẹ̀ gbòòsù bá pamọ́ nílé lẹ́jàdì tọ́bá ti yọ pàánù rẹ̀ tán yọ àbẹ́sẹ̀ sódò ń pa ọmọ tí ń ṣe lé mọ́ torí pé ìjú jẹ́ mi ilé bójò bá sì jù bẹ́ẹ̀ lẹ́wọ̀n ní ẹ̀wọ̀lé bóòrùn bá mú jù bẹ́ẹ̀ lẹ́wọ̀n ẹ̀wà wọlé bó tútù bá mú níta àwọn ènìyàn wọlé ẹtí lẹ fún ọlọ́run ọba ṣe ilé ní ààyè ìfọkànbalẹ̀ tó bá rí wéèrè nínú òtútù àánú rẹ̀ ṣe kò níbi tí ó sáásí nínú òtútù yóò yóò kájọ síbi kan ìgbà yẹn ọba nílé títí ẹsẹ̀ ló ń sùn tí èsì abẹ́ẹ̀gì ló ń sùn tí èsì àwọn ìgbàmọ́ onígbàmọ́ ló ń sùn ọlọ́wọ́n ní ẹrẹ ti bẹ̀ ọba lórí tó ń bá rọ̀ tó bá kápá ní ilé rẹ̀ lọ́wọ́ wá ń wo sábà, nígbà yẹn tó ìwé wà nílé. wo ní bẹ́ẹ̀ òjò ó máa pa ọmọ bẹ̀ òun ó máa pa ọmọ bẹ̀ gbogbo nǹkan àní rẹ ní ìbàjẹ́ mọ́nu ilé látara pípa òun ti sí níjọ́ rẹ ló tó mọ iyì pé òjò gbé ẹ̀rá fún ẹlọ́pàá gbogbo bẹ́ẹ̀ sùn tó gbé bá pápá nù ààyè ìfọ̀kànbalẹ̀ ní lé gbúdọ̀ jẹ́ àní àkọ́kọ́ nìyẹn jẹ́ tó fẹ́ kọ́lé kí n lè rí bí farapamọ́ sí kí n lè rí bí bu àṣírí mi àtàwọn aya mi àtàwọn ọmọ mi ìjọ ẹ̀yẹ káyé ó mọ̀ nínú àṣírí mi kí n lè rí bí farapamọ́ sí àníyàn tó yẹn torí ẹ̀kọ́ nìyẹn ìyókù sẹ́kọ́ndì ní mo fẹ́ wọ́n gbà ìyẹn òun ní kù rẹ̀ ṣùgbọ́n bí àkọ́kọ́ tọ́lọ̀wọ́n bá torí ẹ̀ gbélé kalẹ̀ o náà ni kí lẹ́yìn ẹ kó jẹ́ àyè ìfọ̀kànbalẹ̀ fún ọ kó jẹ́ inú lẹ́dẹ̀ owó fi yẹjẹ́ tó bá sùn ó bẹ̀ ìwọ àtàwọn aláǹgbá lẹ́jọ́ máa léra ń ṣe orí bẹ́ẹ̀dì inú ilé ẹ bá torí pé tó bá ti sùn báyìí ṣùgbọ́n aláǹgbá ìsìn dé ẹ bá wájú kò rí sí sákánù kankan bí ìyẹn ò ní lè sùn inú ilé tó sùn tó ṣe wípé ejò kò ju oṣù tilẹ̀ fi mọ́ inú ilé tó sùn tó ṣe wípé èèrùn wọ́n bo bẹ́ẹ̀dì ní ibi tó ń tẹ́ ọmọ tuntun sí èèrùn lọ bú bẹ̀ kò sí sákàn níbẹ̀ ọlọ́wọ́n bá fẹ́ kí inú ilé wa ká gbìyànjú kó jáyé ìfọ̀kànbalẹ̀ bó ti ilẹ̀ tí ó mọ ní ó mọ kó máa jẹ́ pé síta bá gbóná á máa ríbi farapamọ́ sí bíta bá lé wa áàrùbí dúró sí bójútù bá mú wa ń ta ojútù òsì gbùdọ̀ máa mú yàn nínú yàrá ẹ̀ tọ́ ọba wà ní yàrá tó tuntun mú ọmọ bẹ̀ tọ́ wà ní yàrá tọ́rùn tó pa ọmọ bẹ̀ agbẹ́gbẹ́ kì í ṣe báyìí nìyẹn mọ́ káìmọ̀ nìyẹn pẹ́ǹtì àti bàbà ó nìyẹn ọlọ́run ọba ní nínú ìdẹ̀rẹ̀ ìní ọlọ́run ọba lórí lórí Ọlọ́run ọba nínú ọlọ́run ọba ni mo ṣe ilé ní ààyè ìfọkànbalẹ̀ fún yín. Ibi tẹ́ ẹ̀mọ̀ farapamọ́ sí, lẹ́yìn jẹ́ tí ẹlòmí ń jẹ gbogbo ohun tí ó bí ìfọkànbalẹ̀ fún nínú ilé, bọ́lọ́gbá ti dà fún tó wá sí, bẹ́lòmí èrí èsù kò ní lè sùn. Kò ní lè sùn. Inú ilé tí wọ́n sùn, tọ́ ń lálàá bẹ́ẹ̀ ló sùn bẹ̀ onísùn ọlọ́wọ́ bá ṣe inú ilé ní sẹ́kàn àyè ìfọ̀kànbalẹ̀ fún wa àwọn olùmọ̀ọ́sẹ̀ sí wọ́n tún wá tojú bọ ààyà yìí púpọ̀ wọ́n ní tàà bá wọ ààyà yìí gangan ilé tọ́lọ̀wọ́n ọba sọ yìí ìgbà míì ń tọ́lọ̀wọ́n a máa gbà lérò ó náà ni ìyàwó bọ́ ọba jáde ń sùn ọba ń bi ọ lérò pé ẹbá ẹkílé o tábà sọ fún baálé ilé pé ẹ kí lé o structure rẹ̀ náà ní kò kí náà tó gbọ̀nà náà láti irọ́ ìyàwó àtọmọ tí ń bẹ nílé nílé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́mọ bá wá ṣe ìyàwó rẹ̀ ní sákàn ìfọ̀kànbalẹ̀ fún kódà kó jẹ́ pé mo mansion ló ń gbé ẹ mọ rí dààmú yẹn lójú ọkùnrin yẹn ẹ ra mi pé ó ń dà ilé òní máa wú lọ inú rẹ̀ ní máa dùn lóyún aláàgbé ah, ẹjọ́ wa máa lọ lóyún ẹwọ́ ẹjọ́ ìṣe fàájì jẹ́ yóò fẹ́ kíyàwó ni ó ti sùn kó n tó délé ọ̀kan nínú àwọn ṣùárà alẹ́kùnfáyà gbogbo ẹ̀jẹ́ pé oúnjẹ ọkùnjọ lòun ó ń bú ó ń sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀ àtúfú tó máa rí إلى البيت قعيدة لك àkọ́yí ní àgbègbè ní fòtáyà ìṣe àtàdọ́gbàrù lọ́dún ẹlẹ́ẹ̀kẹ́ ìbú ni ó búyàn búyàn débi tó tún bú yẹ́ ẹ̀ ìwà ń bú ìyàwó ẹ̀ níta mẹ́fà yẹ́ ń ìgbà ní a máa tọ́ka sí ìyàwó nílé àtúùfù máa àtúùfù tún máa onígbà tí mo ń wá ìyàwó mo rì káàkiri mo rì káàkiri lórí ìyàwó tó da ìgbà tí ń padà lọ rí ìyàwó ìlàlúgbà ètí kọ̀ọ̀hún dákù làkà òun lọ́rọ̀bá ètí kọ̀ọ̀hún ó ní ẹni tó ń padà ti ṣe òpó mú inú ilé òun gẹ́gẹ́ bí ìyàwó alágbàkú ẹni tó bá gba alágbàpọ̀ obìnrin sínú ilé inú ilé rẹ̀ olè jẹ́ mahalu fitna kò lè rí fẹ̀sínà inú ilé náà inú ní máa wú lọ ara rẹ̀ ní máa balẹ̀ nínú ilé wọn bí kó jáde bí bí ó máa ṣọkùnrin yẹn nítorí pé tó ń ilé yẹn ẹgbẹ́ tí inú ilé ó máa wọ ọkọ wá ẹgbẹ́ ni ilé máa wọ ọkọ ó máa wù wá arákùnrin kan jọ kan àwọn ìyàwó rẹ̀ méjèèjì wọ́n nara wọn wọ́n jára wọn gbogbo àwọn ti mọ̀ wọ́n bàbá yìí wọ́n wá lọ pẹ̀lú láwọn rẹ̀ ń jà kò ní wálé Ah, ẹ̀rọ níbi kò yẹjú lé ọba gbé ọ̀kadà ìgbà tó kadà èdè wọn ni ẹgbẹ́ tí ọkọ̀ wọn lè lédè kan ilé ńlá ló sì kọ́ àti obìnrin náà lórí wá ẹ̀yin obìnrin ilẹ̀ ẹ̀ máa jọ́kọ́ farabalẹ̀ síbi lẹ́lẹ́fẹ́ tábù ni ìtì ẹ̀sùn tábù má ẹ̀yin obìnrin ni bẹ́ẹ̀ sì tún ni obìnrin náà ni ó máa tún fà á tọkọ̀ ó fi tábù ọ̀sẹ̀ kan àdìbọ́sẹ̀ kan lọ lẹ́lò ah, oṣù kan mo fẹ́ o bó o ṣe rí lójẹ́sẹ̀ rẹ̀ mọ́fẹ̀ẹ́ dúró lóbẹ̀ ẹ̀yin ẹ̀wọ̀ bẹ́ẹ̀ tù àǹkàbùrù ọlọ́wọ́ bá ní iná àwọ̀hánà ìbúyútù labẹ́ẹ̀tù làǹkàbúùtù ọlọ́wọ́ bá ní ilé tó lẹ jù nínú àwọn ilé tí kì í ṣe ilé tó jẹ́ ilé alágbàákò òní ilé aláǹtakù ọlọ́ ní àpè nílé ìbọ́kì ìṣẹ́lé bálàǹtakù bá ń bẹ nínú ilé rẹ̀ ilé yìí ò ní kò jẹ́ mọ́ta òjò ó máa pa níbẹ̀ òtútù ó máa mú onígbìdì ní ìwọ̀n kan ó ti ṣe wàhálà lórí ilé yẹn síbẹ̀síbẹ̀ kò sí ti máa lé níbẹ̀ kò hánà kójò ó máa pa kò hánà kótútù ó máa mú níbẹ̀ kò kóòrùn ó máa pa ẹ̀ tún wá lọ àwọn onímọ̀ nípa ìgbésí ayé èyí tó ń mọ tó ń kọ́ ilé òun tí ń ṣe ìran ilé òun abo inú wọn ní kọ́lé ní ọ̀yìn ìfáìtì akọ wọ́n ní ẹ̀dùn pọ́lọ̀ ọba ní ìtàkàjá bẹ́ẹ̀kan abo wọn ní máa ń kọ́lé yọ́wà ní ìfáìtì akọ wá takọ bá ti wá dé abo ní ọmọ pàṣẹ ẹnu lé gbogbo inú ilé tó lájẹ́ pé ìyàwó ló ń pàṣẹ iná àwọn ọ̀hánà ibò yóò ti lábẹ́ tí ó lá ń kọbú ọba ti dé ìrù ilé bẹ́ẹ̀ tó èèyàn sá tọ́bá ti di wípé bó láti fẹ́ ṣe ẹgbẹ́ mọ́mí ó náà ló wà ọkọ ò láṣẹ kankan mọ́ nínú ilé irú ilé bẹ́ẹ̀ àgbákò ilé ni ṣe rí aláǹtakùn òun ní abo ní ìjarí nílé akọ̀sì ní níjọ́ tó bá ti lè gun abo báyìí níjọ́ náà ló jáde láyé ẹlọ́ka nínú ìwádìí ìmọ̀ níjọ́ tó bá ti lè gun abo báyìí pẹ́ńsọ̀ kalẹ̀ báyìí yóò bá báyìí lọ náà wọ́n bí òun náà nì bọ́lá ń bá wá ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ó pé mo jẹ́rìí ọkùnrin ọkùnrin ò fẹ́yàwó ọkùnrin ẹgbàjà ṣe sùúrù báyìí ká máa wọ́n bá ti gùn yóò jáde láyé jọ náà wọ́n ní bẹ́ẹ̀ náà ló ní òyìn bá ti gùn abo báyìí jọ náà ní ìdára yìí bá ní gbogbo àwọn nǹkan wọn àmì tó pọ̀ ń bá ṣe sí ní bẹ́ẹ̀ ń kọ́ ẹ̀yìn bá ní ọba àwọn ará ọba láti ààyè tí lè yí ajé kó mọ dáyé ìfọ̀kànbalẹ̀ fún yín. Bákan náà, a tún fún yín nígbà láàyè, kẹ̀ẹ̀tún máa mú àwọn awọ ẹran, kẹ̀ẹ̀tún máa fi kọ́ ilé. Ilé wa kú sọ́nà méjì, àwọn ilé kan ń bẹ tó ṣe pé kò ṣeé gbé ká, àwọn ilé kan bẹ mobile house ni wọ́n tó ṣe é gbé láti ibìkan lọ ibìkan méjèèjì lọ lọ́rún sọ́nù Quran ọ̀rọ̀ ńlá túnṣe fún àwọn ilé ìyún ilé tó lè pé ó wà mú pé mobile house فسجد تستخفونها يوم ذعنكم ويوم إقامتكم Ọlọ́run bá ní àwọn ilé, èyí tó jẹ́ àwọn ilé tí ẹkọ́ látara wẹ̀rẹ̀ yìí, tàṣàkìfúnà ha, ayé yẹ̀ṣàkìfù hamlu ha. àti lè máa gbé wọn tí ó kú yẹ tí ò ní dàbí àwọn ilé èyí tí ó ṣe é gbé àwọn ọrú léyìn ìjọba jíjí fẹ́ kúrò ẹ̀sùn ka bíi tent canopy ẹ̀sùn ka tẹ́ẹ̀bá jíjí lójú tẹ́ ń lọ ẹ̀sùn kan ẹ̀sùn dà síbẹ̀ ilé kan náà làwọn yẹn ọlọ́wọ́ ni wọ́n máa bọ àyẹ̀kọ́ bọ́ọ̀nù àtàfàrà láwọn ìgbà tẹ́ẹ̀bá ń bẹ lórí ìrìn àjò irú àwọn ilé bẹ́ẹ̀ gbogbo ìlú mobile house ni wọ́n ẹ máa gbé kiri lórí ìrìn àjò ní ìgbàtẹ̀ ẹbá tó dé ìrúta ilẹ̀ ẹkùn gba ilé náà kalẹ̀ ara yìí kò sí gbogbo bá ṣe la fẹ́ lajú tó a tún máa bára wa lẹ́yìn lẹ́yìn níbi ìtọ́lọ̀ wọn bá ti sọ ni èyí tá a yìí ẹ̀lọ́kọ́ sílẹ̀ ibi tí technology ń lọ láyé ń òun náà ni pé bóun la ṣe fún fẹ́ máa kọ́ ilé láti máa ka bàbá tó fẹ́ kúrò láti kò kúrò bẹ̀. ìyẹn ló ṣe ń lọ lọ́wọ́ sí olùmọ́sí ìdébí ilé mi ó ju gbogbo ojú lọ pẹ̀lú ògbọ́ ọlọ́run bàbá ọmọ fẹ́ kúrò bí ó yá ẹ̀ṣọ́ ka wọ́n tún kó inú páálí gbogbo ẹ̀ débi ìyẹn pátá ẹ bá débi tẹ́ ń lọ ẹ tún lọ gàá síbẹ̀ tẹkinọ́lọ́jì ó ti ti débẹ̀ bí ò bá ti ìdójú ní èsì ìdójú ẹ̀rì ilé ní yóò ṣe ẹ̀rìmà gbogbo ẹ̀ka tá wọ́n ṣe gbogbo ẹ̀ ní ọ̀rọ̀ pé ẹ̀rọ ẹ̀lú mùsùlùmí ń rárá wọ́n ṣe gbogbo ẹ̀ ní bí o ò bá yọ bọ́ bá dé kàójú ó rí ilé ńlá ní níbi kan tó bá tó padà lọ nílé rẹ̀ ń bẹ̀ ìgbà tó ń ọmọ rí pé wọ́n ń dé gbogbo ẹ̀ ní dídò ní nígbà bá tó bẹ́ẹ̀ tún wọ́n tún sí gbogbo ẹ̀ bíi panel ni wọ́n tún jẹ ogbẹ́ wọ́n tún kò ní parí wọ́n tún kòkòrò ń bẹ̀ ibi tí tẹkinọ́lọ́jì tó ń lọ ìgbà tá a bá ti máa rí di ogun ọdún títí tá a wà rí mobile house mobile resident òun lọ́tún máa sáré ẹ̀ owó tí ọ̀ wà ju èyí tí ó ṣe gbé yìí lọ ẹwà àwọn ọ̀gbà tọ́lọ̀wọ̀ bá ti sọ méjèèjì kalẹ̀ àwọn àmà sọ pé à ń ṣe research technology develop advancement in technology gbogbo princess ebe kòránì ti sọ gbẹ́ ọlọ́run ọba ti gbé kàmà wípé wọ́n lọ́wọ́ jára lákùn ní ìbẹ̀rẹ̀ ṣe fún ìtàkànà ọlọ́run kọ́kọ́ sọ ìdí tààfẹ́rú ẹ̀ nílé ìdí tààfí máa pè nílé nílé kìí ṣe bó ṣe tóbi tó kì í ṣe bó ṣe ẹ̀rì mọ̀ tó kí sákàn ìfọ̀kànbà lẹ́sà ti wà ń bẹ̀ kódò mọ́ pa ní ń bẹ̀ kóòrùn mọ́ pa ní ń bẹ̀ tó yẹn bá ti wà ń bẹ̀ kọ́kànlẹ̀ ó balẹ̀ tí ó bá ti sí gbogbo nǹkan lára lé bó ti ilẹ̀ kó tó di tó kì í ṣe lé Bákan fún yín látara ìwọ àwọn ẹranko ẹmọ ti kọ́ ilé àmọ́ ilé tó bá ti pàwọ̀ ẹran lẹ fi kọ́ wọn irú àwọn ilé bẹ́ẹ̀ ilé tí ó ti yẹ tí ó tó máa gbé láti dìkan lọ dìkan ni wọ́n àwọn ọjọ́ tẹ bá ń bẹ lórí ìrìn àjò yóò rọrùn fún láti gbé wọn gbogbo àwọn ọjọ́ tẹ́ bá ń bẹ ń lé náà ẹ̀tùn máa sọ wọ́n di lé tẹ́ bá jù bẹ́ tráàmù ọrụ ká wọ́n ọlọ́wọ́ bá ní ọtún wá sínú ọ̀rùn fún yí tẹ́ àwọn nǹkan àlò lóríṣiríṣi asúùfù yìí ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ gba olùsúùfù olùwádàrù olùṣáàrù fẹ́ẹ̀rí asúùfù yẹn ìyẹn jámẹ́mù náà lè súùfù fún inú ara àwọn ewúrẹ́ náà ń ní súùfù inú ara ti ràkúnmí náà ní wádàrù àwọn irun múlẹ́múlẹ́ ara ràkúnmí oníwádàrù ṣáàrù níbi alma'aj ewu rẹ gbogbo àwọn irun ẹran yẹ ìwọ tó bá mọ lílo rẹ̀ ló mọ lílo ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èyí tó ti dàgbà lókè àwọn sẹ́ẹ̀tà kan ń bẹ kádígà nǹkan ń bẹ àwọn irun ẹran ni wọ́n fi ń ṣe irun ràkúnmí irun àgbò irun ewúrẹ́ wọ́n a tún fi ṣe aṣọ wọ́n a fi ṣe bàtà wọ́n a fi ṣe báàgì wọ́n a fi ṣe rọ́ọ̀gì wọ́n a tún fi sàwọn nǹkan àlò tó ọba wá dé ibi táàtì tí ń ṣe àmà káwọ́ mọ́ ẹgbẹ́ ah àwọn ìwé ìsìlọ ọlọ́run ti sọ nínú Quran lọ́wọ́ jẹ́ pé kò sí tó jẹ́ ká lajú tó Quran bí wọ́n tó ti kọ́ Quran tí Quran bá ti wá yọ tó bá wá bẹ́ẹ̀ kò ní kàn máa lanu pé ah! Ah! Ah! ní ṣe tuntun gbogbo dáwọn ìbúté yìí ọlọ́run ọba ti sọ nínú ọlọ́run ọba ni wọ́n mẹ́rin àtúwá ti nínú àwọn irun ewúrẹ́ irun àgbò ẹ̀ẹ́n àti àwọn irun ràkúnmí àti àwọn irun ara ewúrẹ́ ẹ máa mú látara àwọn àfáàfá àwọn nǹkan àlò Tí wọ́n pé àfáà, ó náà ni àwọn interior decorations àwọn nǹkan àlòsí àfà nínú ilé ta fi ń ṣe ọ̀ṣọ́ sínú ilé tó yóò wọnú lójú ìrìn ah ọmọ ìjọkùnrin ti rẹ̀ látara àwọn irun ẹran ọlọ́run ọba ní àwàlà ṣe lẹ́tọ̀ haram àwàlà ṣe lẹ́tọ̀ fún yín látara àwọn irun àwọn ẹran wọ̀nyí àwọn nǹkan ẹ̀ṣojú lọ́rìn àwọn nǹkan ìgbádùn gbogbo bí ẹbá ṣe lu àwọn nǹkan yẹn sí láti lè fi bí ìgbádùn fúnra yín láyé ọlọ́wọ́n bá ní aṣẹ́ lẹ́tọ̀ọ́ fún yín ṣùgbọ́n gbogbo ẹbá ṣe ń lo nǹkan ìgbádùn náà ẹ mọ̀ wípé ìgbà kan ní ìyẹn ò sọ pé padà kú ẹgbẹ́ lọ ń parí ẹ̀ ilà ọlọ́wọ́n bá ní gbogbo ìgbádùn tẹ bá wá rí látara àwọn ọ̀ṣọ́ nǹkan ṣe lé lọ́sàn gbogbo ẹ̀bó ti ilẹ̀ kó tó wọ́n padà gbé ọ kúrò ń bẹ̀ níjọ́ kan náà ni láti lè mọ̀ wípé gbogbo àwọn nǹkan rèdèrèdè ayé tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa yìí bá a ṣe ń lò wọ́n ká máa lò wọ́n nílò irinṣẹ́ láti máa rí tọ́lọ́ ń ṣe ó gbúdọ̀ máa jẹ́ irinṣẹ́ fún wa láti lè máa fi ṣe tọ́lọ́ ní àwọn nǹkan ìgbádùn ayé yìí kò gbúdọ̀ jẹ́ in tí ó máa kọjú wa láti mọ́ ìdíta lọ ń ṣe torí bó ti wùlẹ̀ ká lò bó ti wùlẹ̀ kó pẹ́ tó fúgbà díẹ̀ náà ni wà máa ta ilẹ̀ والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا Gracias. ọlọ́wọ́ bá ní ẹtí ń tẹ́ títẹ gbọ́ àwọn tí mo tún ṣe fún yín ọlọ́wọ́ ní nínú àwọn nǹkan tí mo dá fún ọ̀kan ní igi ọlọ́wọ́ á dárúkọ gíndẹ̀rin ọwá mójú ìlàálán kàlákọ̀ọ́lákún àti zaatu zilalin ọlọ́run wá mú ṣájárù kúrò ń bẹ̀ ọlọ́run ni mo dá àwọn abòyí fún yín kí ní bí ibòyí náà jí kò ni kẹnu bọ àǹfààní igi ní gbogbo àwa tá ń gbogbo igi nígbà kan pàtà ń bẹ ní gbogbo olóòwé ẹ̀rí ní ó pọ̀ ní si wọ́n ti dè tán gbogbo wájú ta ìjẹ oṣè ìjẹ ọ̀dán wájú ta kọ̀ọ̀kan ẹ máa rí ju yóò wà ń bẹ́ẹ̀ níjẹ ọ̀dán kan wọ́n gbé lọ kò síbi kankan ọlọ́run bá bẹ̀rẹ̀ ní ọlọ́run ọba ni pé kí di ó máa wà nínú àǹfààní kí di àǹfààní ẹ pọ̀ ọlọ́run Jìláàlá yóò mọ fún yí ní ṣètì. Ìgbàmí ń gbẹ bẹ́rẹ̀ bá wà ní ọrùn, ẹmọ wà wọn bàbá wa lóko bọ́ bá ń tokó bọ̀ tó òun bá mú ọlọ́bá ẹwọlé sáàbì ìjókò lábẹ́ ìrìnà. Abẹ́ ẹ̀dì rẹ tó bá jókòó síbẹ̀, atẹ́gùn ó máa fẹ́ sí. Bátẹ́gùn tó ń fẹ́ sí lábẹ́ ẹ̀dì rẹ, ọ́gbíjì ọ́gbìdì tí ó máa fàṣínú yóò fresh torí pé igi yẹn yóò mọ carbon dioxide igi yẹn ni ọ́gbìdì tiwa nínú tiwa ni igi yẹn ń fà unlike ọlọ́gbẹ́ kò sínú ilé ọ̀n gba ac ọ̀n para rẹ̀ díẹ̀ díẹ̀ náà ní kéèyàn máa lè ṣe ṣùgbọ́n kò lè dàbí tábẹ́ igi yẹn ẹ̀rì ẹni àbáwọn abẹ́ igi yẹn ni ó dúró sí tí ó ti gbàtẹ́gùn dáadáa kó tó wọlé ọlọ́run ọba ní àwọn ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba méjì ẹ má fojú kéré ẹ̀ ẹgbìgì ẹgbìgì táwọn èèyàn bá ń sọ lónìí tí wọ́n bá ní ọmọ agbègbè àwọn ìjọba ní ọmọ agbègbè àǹfààní bẹ́ẹ̀ á sọ fún ọ pé kùránì ti sọ fún wa tẹ́lẹ̀ àyíkọ́ lẹ́sìn sọ. bẹ́ẹ̀ fi jẹ́ gbogbo ohun tí ó ṣèyàn láǹfààní láyé kò sí èsì kùránì sọ ní gbogbo sí ìjìmọ̀ ayé ẹgbà nínú kọ̀ránì tó bá mọ́ lórí ọmọ ẹwà tọ́ka sí ìwé míì tó kú tó báyìí ẹ tọ́ka sí ìwé míì tó wọ gbogbo agbègbè ìmọ̀ pátápátá bí kọ̀ránì aláwọ̀ bá nú ìdẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá lóyún lórí náà ni pé mo ní kí jí lè máa Ẹ̀tọ́ ọwọ́ agbára ọlọ́run nínú tí máa ń ṣèyàn lé ìgbà. Bẹ́ẹ̀ bá gun orí àpáta lọ nígbà míì, ọkàn tàdédé rí ìwò kan tí ó lọ nínú àpáta tó bá wọbẹ̀ lọ, ó rí tó lè dé kò sí ń bẹ̀. Tó bá tún tẹ̀síwájú, ìwò mi ń bẹ, inú ń bẹ oòrùn tòlótòló gbẹ́sẹ̀ lé inú ibi tébù oòrùn bẹ̀ ọlọ́run ọba tẹ́bá wá dé ọmọ ògbà ah, ìgbò olùgbé láìsí pé nìkan ló ṣe tọ́ba tí ń wá sí ọlọ́run pé láìsí pé nìkan ló ṣe máa dá padà fọlọ́run ọba ló ṣe ọlọ́run ọba ní bá a ṣe ṣe ìyẹn sí bẹ́ẹ̀ ẹ̀yin la ṣe fún ìgbà tẹ́ ẹ̀ gbé bẹ̀ lójú kéjò kọ́ máa dúró bẹ̀ ìgbà tẹ́ ẹ̀ ló lójú ẹranko búburú kó dé ń bẹ̀. Gbogbo ti ta wà ìjọ náà ààyè ibùgbà àwọn ẹranko búburú ni nígbà àti kó dé bí wọ́n sá lọ. Gbogbo ilé àpáta yẹn ìgbà àwọn èèyàn tí wọ́n ti lọ ń jù láwọn ejò lọ́wọ́, ejò ó sá lọ. Torí pé kìí ọlọ́wọ́ bá ṣe pé wájá alálàkùnrin nínú ìjì ìdáàlì àkìmẹ́ẹ̀nù àkìmẹ́ẹ̀nù ó náà ni ààyè tó tó lọ hollow place nínú àpáta onáńtò ní àkìmẹ́ẹ̀nù tí ó kàdàbẹ́ ní pé àwọn èèyàn gbẹ́ tẹ́jọ yàrá tẹ́jọ pálọ̀ òun ni ọlọ́run bá ń pè ní aknan ọlọ́run bá ẹ̀yìn náà la ṣe fún ó gbígbà mí ń bẹ lè mọ́ ìrìn àjò nígbà míì tẹ fẹ́ sùn tẹ bá kó sínú bẹ̀rẹ̀ tẹ sùn bẹ̀ òjò ò ní lè pa yín oòrùn ò ní lè pa yín ọlọ́run ti bá ń kọ́lé kan síbẹ̀ fáǹfààní yín ni àìlò síbẹ̀ yín ló gbé tójú ó máa dúró ń bẹ̀ àìlò yín ló dáwọn àlùjẹ̀nú ká máa dúró ń bẹ̀ àìlèsíbẹ̀ ẹ̀yìn lójú ẹ̀nà tó búburú ó dúró ń bẹ̀ ńgbọ̀ bá ti mú bẹ̀ wọlé jókòó bẹ̀ sí ọmọ ẹgbẹ́ bọ̀ bá ti ń gbé bẹ̀ǹtì kaná ẹranko mú ojú ọ̀ tó bá ti rí wípé òun lè ti dé ìpadà kò ní wọ́bẹ̀ làkún yẹn láàmù ìbáhà نعم Ọlọ́wọ́bá ni wọ́n já lọ́lọ́ fún lámù yẹn lámù ìdáhà láti rí pé ìdájọ́ tá mú jáde nínú dáńkà gbogbo dáńkà yìí bọ̀ bá fẹ́ ló máa lò ó làkún ọlọ́run ní mo ṣe é lẹ́tọ̀ọ́ fún tí wọ́n bá níjẹ̀ lónìí ṣùgbọ́n tó bá fẹ́ máa lo àwọn nǹkan yẹn èmi mo ṣe tí mo ṣe ni sàrọ̀bíì sàrọ̀bíì níbi ìmáàmù tìyà ọlọ́run mo tún dá fún yín àwọn aṣọ àwọn aṣọ kan ń bẹ àsìkò bá wọ̀ wọ́n kò àwọn ìran aṣọ kan ń bẹ bẹ́ẹ̀ àwọn aṣọ kan tó wà ń bẹ bá wọ̀ wọ́n bí wàhálà bá dé bá bá lẹ̀ yín ládàá aṣọ ní ó bà kò ní kan ara yín protective ni wọ́n ìyẹn ló bí ẹ̀ kí lórúkọ rẹ̀ bulletproof wọ́n ẹgbẹ́ olùpẹ̀rẹ̀ láàfà ọwọ́ bílẹ̀ sí káàkiri bọ́ lórí. tí ọlá aṣọ méjì wá ó jẹ́ àwọn aṣọ kọ́ orú tútù àwọn aṣọ ogun ó lásọ sí ẹ ọlọ́run bá pin ẹ mọ́wàá á sì gbọ́ ẹlòmíràn tó tọ́ fẹ́ gbọ́ àwọn aṣọ àgbẹ́kọ̀yà aṣọ oúnjẹ ń lé àwọn bàbá tó kùn ara ọ̀ ṣíríkù nìyẹn ṣùgbọ́n àwọn aṣọ tó ṣe wípé tó bá ti wọ aṣọ yìí lápèjúwe o fẹ́ lọ kó oyin ó lásọ ọtí ẹ̀ abẹ́kọ̀ọ́ bó bá fẹ́ lọ kó ní ọláwọ̀ jàládíà wọ́n ní sísá bọ́m̀bì ní ọwọ́ ìdàgbé kí ni jàládíà tàbí kí ìdìbò ní wọ́wọ́ lọ ó sì ní aṣọ tó wọ̀ bó bá fẹ́ lọ kó yí ọlásọ tó wọ̀ ọlọ́run bá jẹ́ kó yẹ wa wípé ààyè kọ̀ọ̀kan ló lásọ táà ń wọ̀ ààyè kọ̀ọ̀kan ló lásọ tó dáa mu wọ́n fi ẹgbẹ̀ máa mú ìlú obìnrin nígbà ọwá dé fi káàpù wà iná alhamdulillah jímọ̀ sí ń bọ̀ kọ̀tọ̀ ìjọwà kí ìrìnmọ́lá tó yóò sì débẹ̀ káàpù ẹlẹ̀ ní iṣẹ́ rẹ̀ jọ mọ́bẹ̀ bí ọlọ́run tó kó yé wa pé variety ó ń bẹ lórí báàṣì máa múra ìwọ tó ń gbé ilẹ̀ olókìtì wá àfẹ́lẹ́fẹ́lẹ́ múra bí èkó ó fìrí wà tó lọ gbé kú ó gbélé ó tún lè wọ jíǹsì mẹ́ta ó wá ọlọ́run bá ti mọ bíbẹ̀ yẹn ṣe rí yóò ṣe múra nìyẹn ọlọ́run tó kó rẹ̀ wípé òun ló ń dá ìran aṣọ kọ̀ọ̀kan tí ó máa bá àsìkò kọ̀ọ̀kan mú tí ó ma bá ìṣesí kọ̀ọ̀kan lókùnrin tátọyìn ọba bá ṣe gbọ́ nǹkan yìí lẹ́sọ̀ ọlọ́ọ̀bá fẹ́ parí ọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bá ní gbogbo tí mo ṣe fún ìyẹ̀ pátá mùsùlùmí jẹ́ ìdẹ̀ra náà ẹni tí ó jẹ́ mùsùlùmí ẹni tó mọ ọlọ́run oúnjẹ ìdẹ̀ra náà ẹni tí ó mọ ọlọ́run oná ń nínú ìdẹ̀ra náà ìgbọ́n Ọlọ́wọ̀ bá ní báyìí ni mo ṣe ṣe àti pé àwọn ọ̀dẹ̀ra mi gbé yín lórí. Ṣẹ́ẹ̀lẹ̀ gba ìsìláàmù ní làálá fún Tùsùlùmùn, ọlọ́wọ̀n sọ pé Tùsùlùmùn, Tùsùlùmùn ní Aslámà ní Sùlùmù. Ìyẹn tí mọ̀ síbẹ̀ tó bá ń lo gbogbo òdẹ̀ra yẹn pátá sí òjẹ́ Mùsùlùmí ọ̀hún ni. Lọ́n gbogbo òdẹ̀ra tí mo kà yẹn kó lè jẹ́ kí islam rọrùn fún yín ilé tó da aṣọ tó da nǹkan ọ̀gbìn tó da nǹkan ọ̀ṣọ́ ilé tó da láàrá fún ìsìnlẹ̀mù kí islam yẹn ó tún lè rọ̀ yín lọ́rùn kẹ́ẹ̀sì lè rí tọ́lọ́wọ́n ọba ṣe òun náà ni mo torí ẹ̀ ṣe gbogbo ẹ̀ fún yín ọ̀dẹ̀ mọ́tálá ìlú míì náà fúnra ó sì mọ náfílà yóò máa wọ́ yà bí mọ́tàlájú wọn ó ṣe rí ọba tí ọmọ mọ́tàlájú ní ìmọ̀rìn ló ti gbé ẹ̀ka jàre méjì kájáde gbogbo àwọn ọ̀dọ́ rárẹ́ bọ́ bá ti dé títọ́ lọ́rọ̀ wá lọ́rùn tó náà lọ́lọ́wọ́ bá ti yọ́ ní sí lára wa sí gbogbo ẹnikẹ́ tó bá wá ń lo àwọn ìdẹ̀ra tọ́lọ̀wọ́ bá ṣe fún wa yìí tó wá tún fi ń takotọ́ lọ tí òfin mọ́ lọ ọ̀hún ló ń jẹ́ ọlọ́run bá kó ṣọ́ wa ń bẹ́ẹ̀ fàáyín tàwọ́ láwọ́ ọlọ́run bá ní tábára sọ gbogbo ọ̀rọ̀ yìí fún yí fàáyín tàwọ́ láwọ́ bẹ́ẹ̀bá ní bẹ̀rẹ̀ ọlọ́run bá bó ṣe pọ̀ yí ẹ̀lò ẹ̀tún wá ṣe tọ́lọ ọlọ́run bá ní rẹ̀ àmẹ́bì ẹ̀fìn ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run ti yí ni fẹ́ rí ẹ̀yin ẹ̀sáwù fún wọn ẹ̀bẹ̀ yìí fún wọn lọ́nà tí ó fi clear wọ́n gbà wọn ò gbà ó ẹ̀fà àwọn àtọ́lọ́ńlẹ̀ kásọ ni mi ò gbọ́ ó ti kúrò ń bẹ̀ fún kó wá ọlọ́run ọba ní fọ́nrín ìṣà ọlọ́run tí wọ́n bá kọ̀ sí fún sítọ̀ lọ lẹ́yìn gbogbo àlàyé tá ti ṣe yìí ọba ní tẹ̀yìn òjíṣẹ́ ọlọ́run rẹ̀ ànẹ́bì ń ta ara ìwọ̀sáfúnṣẹ́ dégbò ń gbó lẹ́nà tó fi yé wọn wọ́n wá gbà wọn ò gbà ọba àti wọn ti wá sílẹ̀ ní èèyàn ló mọ ìbẹ̀rẹ̀ ọlọ́run ta ni yóò sọ ọlọ́wọ̀n bá ń ra rí fún náà ní ìmọ́ta Allah wọ́n mọ̀ dẹ̀ra tọ́lọ́wọ̀n bá ṣe àmọ́ wọ́n takò wọ́n ṣàìmóorí ọlọ́wọ̀n ní ọ̀gọ̀ọ̀rọ̀ wọn pátá aláìmóorí ni wọ́n tó mọ̀ yóò náà wọ́n mọ̀ ìdẹ̀ra tọ́lọ́wọ̀n bá ṣe wọ́n wá dì náà kàkàtọ́ yẹ kí wọ́n dá gbogbo òdẹ̀ra yẹn padà sọ́dọ̀ ọlọ́run wọ́n dá padà sọ́dọ̀ òòṣà wọ́n ní ọlọ́run kọ́ ló ṣèdẹ̀ra fáwọn òòṣà ló ṣe fáwọn wọ́n ṣàì mọ oore wọ́n tako ìdẹ̀ra ọlọ́run tó lọ fún wọn ọlọ́run bá ní ọ̀gọ̀ọ̀rọ̀ wọn aláìmọ ni wọ́n gbáà abẹ̀lẹ̀ nínú títóbi rẹ̀ kó mọ́ sí wá ní aláìmoore èyí tí a fẹ́ mú jáde ní tẹ̀síro wa tèmi o náà ní wípé ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa pọ̀ gbogbo àwọn tá a bẹ̀ kà nínú àyà yìí àlàálù ni àwọn nǹkan yẹn làkún yẹn ìbáhà ni ṣùgbọ́n gbogbo tọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa nínú ẹ̀sẹ̀ yìí ó gbúdọ̀ jẹ́ irinṣẹ́ fún wa láti ṣe tọ́lọ́run ìgbà yẹn la tó lè gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run láti ní jìyà ṣùgbọ́n gbogbo ọjọ́lọ́ ń pọ̀ ju gbogbo ìrìnbèrèdè ayé wí sí ó fẹ́ jẹ orí jẹ ó fẹ́ mu orí mu ó fẹ́ lò orí lò ó fẹ́ gbélé ó gbé ilé ìfọ̀kànbalẹ̀ ó fẹ́ gùn nínú ọkọ̀ èyí tó wù ló ń gùn ó wá lo gbogbo ẹ̀ pátá ó fi kọ̀yìn sọ́lọ́run yóò jẹ páàmìlà ó tún wá lo gbogbo àwọn nǹkan yẹn náà kò tún wá fi ṣe tọ́lọ tòṣì lógún bí ń ṣe ọlọ́ni ọ̀gọ̀ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ pèsè rí ni wọ́n abẹ́lọ gbogbo ìbẹ̀rẹ̀ tọ́lọ ń bá ṣe fún wa ọlọ́ni ká fi mọ́ lọ ní mọ́ fún wa níbẹ̀rẹ̀ tó kọ̀yìn wa sọ́lọ gbogbo èyí tó bá ṣe fún wa jẹ́ kó jẹ́ irin iṣẹ́ láti lè rí tọ́lọ́wọ́n bá ṣe kọ́lọ̀ ó lè yọ́n sí wa láyé àti ní alkiyama burahmatu iya arhamar rahim àwọn ìbéèrè kan wọ́n fi sọ̀wọ́ síwájú alákọ̀ọ́kọ́ oníbèèrè béèrè wípé oní orúkọ àwọn ni Lukman Yusuf from Ikorodu wọ́n ní kí ni ìdé ìdáhùn èyí tí ó correct opinion tó correct jù nípa obìnrin tí ó lóyún àbóbìnrin tí bá ń fọ́mọ lọ́mú ṣé fídíà o ni yóò san ni àbí yóò san fídíà yóò tún gba ààwẹ̀ náà padà kí ni ó ṣe ń bẹ̀rẹ̀ ìdáhùn sí béèrè yìí tí ó gba àsìkò púpọ̀ ni ṣùgbọ́n máa kàn sọ díẹ̀ bí idhnillahi ta'ala Allahu ta'ala alam ọlọ́run ló nímọ̀ jùlọ a lè mẹ́nu bá nífọ̀síwẹ́wẹ́ parí àkọ́kọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ ń sọ kò kan tí a ò rí rẹ̀ sọ́dọ̀ àwọn ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ lórí obìnrin tó lórí obìnrin tó ń fọmọ lọ́mú ó bẹ nínú àwọn àfáà tí wọ́n ní yóò gbààwẹ̀ àkọ́kọ́ mẹ́ obìnrin tó lórí obìnrin tó ń fọmọ lọ́mú tí ó bá rọ̀ ọlọ́rùn láti gbààwẹ̀ kó ọ̀pọ̀lọpọ̀ wa wọn èyí lọ sáfá bẹ́ẹ̀ pé àwọn olùgbà wọn àwọn olùgbà wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ everybody ló ń gbà olóyìnbẹ̀ ń gbà ẹ̀jú fọmọlọ́mú ẹ̀ngbàwẹ́ tí èèyàn bá lè gbà á ìyẹn ló lóore jù anábì sallallahu alayhi wa sallam anábì sọ fún arákùnrin kan wípé alayka bis Abu Umama al-Bahili alayka fa innahu la 'idla ààwẹ̀ gbígbà dọwọ́ rẹ o torí pé kò sí ta lè fi wé ààwẹ̀ gbígbà tòtò wọ́n wá ṣe wípé ààwẹ̀ gbígbà kú ọ lágara àwọn àfà onímọ̀ wọ́n ṣe àlàyé lórí wípé olóyún nǹkan méjì ló papọ̀ sí lára ọmọ tí ń bẹ nínú rẹ̀ odidi nǹkan kan ni oyún tó níhùn náà ẹ̀rì pé ní tẹ̀sílì tó ṣáájú a ṣàlàyé pé oyún ṣe ń jà mí lára bọ́lọ̀ ń bẹ̀ tó dá sísẹ̀mù ara wa fisiọ́lọ́jì wa bọ́lọ̀ ń ṣe dáa gbogbo nǹkan tí ìbá ti ṣe ara tara wa yẹn tó bá ti lè kún ara wa máa fáìsì nǹkan yẹn padà ara wo bu omi sẹ́nu tọba gbèmù nínú èsè yọlọ tẹ̀rẹ́ yíwò lẹ́nu wá rọ omi kọ́ọ̀bù kan sí mú tó wà lọ ó sì dá ẹnu àbí ọ̀gbára wọn torí pé kìí sàyẹ̀ àwọn nínú ìta bá ń jẹun ẹ̀rì pé tọ̀gbọ́n àtàpà lórí ibi tẹ́lẹ̀ tí oúnjẹ yẹn gbà tó bá lọ ta

àwọn nǹkan tó lè fáìtì oyún tó dájò ju àwọn nǹkan yìí ò ní lágbára ló jẹ́ pé òmùn kí ni wọ́n ń pè é ẹ́ tó kùn bá ti lóyún ẹ̀rí wípé pẹ́fà bá jẹ́ yóò ló dà nífì kò ní strong kò ní strong nítorí wípé àwọn nǹkan tó lè fáìtì ìbàyẹn ọlọ́run ti wíkì wọn torí àjòjì tó fẹ́ wá ọlọ́run ti mọ̀ pé wọ́n fẹ́ fáìtì àjòjì oyún ẹgbẹ́ tí tó bẹ̀rẹ̀ lọ́n ẹ dákun ìdáná èló lásán fọ́lọ́run tó fi bá wa wíkì ìkíní rẹ̀ ń báyìí láti mọ̀ fọ́lọ́run tó ti wá lóyún nǹkan àjòjì lọ́wọ́ ara ẹ̀ ọ̀wá ní gbádùn wahnan ala ìwọ náà tó ti fẹ́ sínú gbìyànjú kó jẹ abọ́ àdénú ẹ̀wà kan pẹ̀lú bẹ́ẹ̀dì fẹ̀rùgbà wọn kó jẹ kó tún wá jẹ ẹ̀dà ìlàjì kóńgò kó wá jẹ gbogbo ẹ̀ kó wá yó ó rí wípé àkọ́kọ́ náà ò nílé wá títàrà yìí náà ìlú dájú ó tún ní ilé sùn sílẹ̀ ó fi mọ́ torí pé ń gbà tó ti wà lára yẹn yóò àfẹ́sì títẹ̀lé bẹ́ẹ̀ náà ni ẹwu ẹrù tó bèrè gbé sí ikọ̀ tó gbé sínú tí àwọn rẹ̀ bá ń sọ wípé ẹnu ló tún wọ́ sí má ń parọ́ o ó lè wọ́ sẹ́nu lóòótọ́ o àwọn ọkùnrin ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkùnrin yẹn èwo ni alẹ̀ ah, bá a bímọ àbámọ̀ ìyàgbé líle rí ìgbẹ́ líle ló fi wé bímọ oyún àárẹ̀ kan ní lára obìnrin níjọba ti léjọ́ sí lára títí tí ó fi bí ọmọ obìnrin fún ara àárẹ̀ ń ṣe ọmọ títí wá ń bẹ inú rẹ̀ náà àti gbọ́dọ̀ kọ̀ǹsídà rẹ̀ àwọn àkọ́wà ọwá pín pé tí obìnrin bá rí pé òun lè gbà àwẹ̀ àmọ́ ó ń bẹ̀rù pọ̀mọ́ wà nínú àbí obìnrin wípé ah òun gangan òun ò lágbára láti lè gbà àwẹ̀ obìnrin gbà lórí mọ kọ̀ǹsídà ọmọ inú pẹ́pẹ́ sí ẹ̀yìn òun lè gbà ṣùgbọ́n tí yàgbá jẹ náà lọ́mọ níbẹ̀ lọ́nà táwọn àfihàn ti ṣàlàyé olóyún ẹlẹ́ẹ̀kejì ẹni tó ń fọmọ lọ́mú náà méjèèjì náà wà nílé pẹ̀lú ẹni tí ń fọmọ lọ́mú omi ọmú tí ń jáde ohun tó jẹ ló ń di omi ọmú tọmọ fi rí nǹkan mu tó bá jẹun ọmọ ò ní rí nǹkan mu ibi ọmú tọ́mọ̀ bá ti rí ọmú mu dáadáa ìdí ó máa pàdà ìdí nìyẹn tí ṣẹ̀rẹ́ Islam tó fi fààyè lẹ̀ fún obìnrin pé nínú àwọn tí ààwẹ̀ kó lágara ó ní olóyún àti ẹni tí ń fi ọmọ lọ́mú tí ó bá wá lè pèsè mọ́ra tó lè gbà á káyè kódà àmọ́ tí ò bá wá lè gba ààwẹ̀ ọ̀rọ̀ àwọn àfáà ó wá pọ̀ lóbi jẹ́ pé tí a máa kẹ́kọ̀ọ́ fẹ́ dá sọ̀rọ̀ yẹn kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀ sọ̀rọ̀ tí mẹ̀lìkí fẹ́ sọ ní àbáwọn ṣàfihíyà àbáwọn hanẹ́dílà àbáwọn ṣàfihíyà mẹ̀lìkí hanẹ́dílà àti ahmed ọ̀rọ̀pọ̀ táwọn aláǹtẹ̀lẹ̀ ń bí ọ̀rọ̀pọ̀ àwọn àwọn tí ń fún ọmọ lọ́mú tí ń fún ọmọ lọ́mú tó bá fi wípé torí ọmọ yẹn ni òfin ní jẹ́ lè gbàwẹ̀ tí ó fi fi àwẹ̀ yẹn lẹ̀ yóò ṣe kí díyà nígbà tó bá bímọ tán torí ọmọ tí ò jẹ́ gbàwẹ̀ ọmọ gúúsù lọ àbọ́mọ̀ sí lọ ọ̀rọ̀ mọ̀ parọ́ yóò dá yẹn yóò dá

tó bá ti ṣe síbíyà nìkan kò ti tó àwọn àfáà ní ìjọba rárá kó mọ̀ sí tí ọmọdé ọ̀hún bá lọ torí pé nípò aláàárẹ̀ náà ni ẹni bẹ̀ ń ṣe tí ọmọdé ọ̀hún bá lọ ó san bá ti ọmọ gbogbo ọ̀rọ̀ tó pọ̀ ewu la lè so tí ó dàbí ẹ̀rí tí ó tẹ̀wọ̀n jù nínú gbogbo ẹ̀. Àwọn olùmọ̀ wọ́n lọ síbi wípé tí obìnrin bá lóyún tó bá ti ṣe fídíà ó ti gbé nítorí abala ọ̀rọ̀ kan náà àwọn sálà. Ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ yìí pátá náà làwọn afásọ. Àmọ́ kan tẹ̀wọ̀n ju ọ̀kan lọ. Insha Allah Ta'ala mọ́sálà yẹn mọ́sálà tó fẹ́ jù ní bèyí ní láìka alákàtó parí kò sí agbìyànjú àti kẹnu bọ̀ ọ́ bí tẹ̀sẹ̀ níwọ̀n bá bọ́lọ̀ bá ti fún wa lágbára lórí rẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ tó ṣáájú ni pé wà á ń tẹ̀sọ̀ mú kẹrù tó yàrá lágbára láti lè gba ó ẹ̀fà àwẹ́lẹ̀ tí Ramadan bá lọ tán ó dá ọ̀rọ̀ padà a kò gbọ́rọ̀ àwọn àfa wa lóbi jẹ́ pé gbogbo àwọn àfa tán bá sọ̀rọ̀ kan àbí mi gbogbo wọn náà ni wọ́n ní ohun tí wọ́n gbẹ́sẹ̀ lórí lórí ọ̀rọ̀ yẹn àmọ́ bọ́rọ̀ bá ti wá pọ̀ báwọn Ọlọ́run fún wa nígbà láàyè pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn ká lè wo pé èwo ló wà arújá ò ká wá sọ pé ká ló wà rọ́ọ̀jì lọ́dọ̀ wa rọ́ọ̀jì ti wá lójọ́ mọ̀rùndínlẹ́hù lọ́dọ̀ tẹlẹ̀mí bìmá án lórí ojú tí oníkálukú bá fi wò ṣùgbọ́n ṣẹ̀ríà Islam tí yàrá fẹ́ mú fíkì ìdájọ́ fíkì wá á máa kọ̀ǹsídà mọ̀kọ́ síbi ṣẹ̀ríà tí ọlọ́run fẹ́ ìnira fún wa níbi àwẹ̀ ni ṣèyí ṣe aláwọ̀ tábàdúgbẹ́ ṣe tàhálìlì mọ́sálà yẹn á gbé e wọnú mọ̀kọ́ síbi ṣẹ̀ríà náà láti lè mọ̀ wípé tá a bá lọ wo ìpínlẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ gan-an nígbà tọ́lọ́run parí gbogbo ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwẹ̀ nítorí parí ẹ̀ náà ni pé ما يريد الله بكم يريد الله بكم اليسرى ولا يريد بكم العسرى ان ده في parí gbogbo ọ̀rọ̀ àwọn yẹn pé ìdẹ̀kùn ni mo fẹ́ fún yín o mi ò fẹ́ nira fún yín so gbogbo masala gbogbo bàbá ti sọ ogúdọ̀ lẹ́hìn sórí tí ó fara ní obìnrin nínú táwọn apá mi fi criticize ọ̀rọ̀ pa ah, ó tún ṣe bíbíà tí ramadan bá tún lọ tán ó tún gbà rẹ padà ah, ah mọ̀ṣákọ̀ ti wà lẹ̀ èyí sàlẹ̀ mẹ́tẹ̀ẹ̀jì àwọn oyún rẹ̀ ló ti yé ṣùgbọ́n pẹ̀lú òkú ọlọ́run títà sí ìrò tó parí àwọnú masala bí ọlọ́run bá ṣe fi hàn wá sí abẹ́ wa ta'ala ọlọ́run kí ọmọṣẹ́ fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ wọ́n ní kí ni Islam sọ nípa obìnrin tó dúnkòkò mọ́ ọkọ ẹ̀ tí òun pa àbí òun bá ogun property ẹ̀ jẹ́ kódà láti dójú ti ọkọ yẹn ó ti jáde ń wòwò rí láti lè dójú ti ọkọ ó sì mọ̀ pé tí ó tẹ́ ọkọ yẹn lọ́rùn ni títí tọ́kọ́ fi lóun kọ́ọ́lẹ̀ lẹ́yìn ọdún kan obìnrin yìí àti àwọn fámìlì rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bẹ ọkọ ọkọ foríjì kó sì gbà padà pé ǹjẹ́ ọkọ yẹn lè fẹ́ obìnrin yẹn padà ọ́ forget about ha kó gbàgbé obìnrin yẹn the question from Saudi Arabia láti Saudi Arabia ìbéèrè ti wá tó kọ́lọ̀nkọ́ wọlá tó bẹ̀rẹ̀ kó sàánù wa a rí wípé àwọn ìbéèrè tó bá ti jọ mọ́rọ̀ matrimonial life ní ìfẹ́ máa dáhùn rẹ̀ because ilẹ̀ tí ò bá tojú ẹni sú èèyàn ó máa rìn irú ìbéèrè tó wà yìí sùn kí ni tó fà á tóbìnrin yẹn fi ń lù sí èsì báyìí àwọn nǹkan tó lè fà á lè pọ̀ obìnrin yẹn depression ó lè mú kó mọ lù sí èsì ó lè jẹ́ spiritual attack wọ́n lè sàtì kọjá pé níjẹ́ tó ti lọ ilé ọkọ níjẹ́ ọ̀nìká làwọn ojúkójú ti wò pé kí ni ń padà bọ̀ ní èsì nǹkan kan ní ètò ni wọ́n sáfikọ̀ wọ́n fi lè padà sílé bàbẹ́ rẹ̀ lọ́bi jẹ́ wípé ṣíṣe ẹni bá tún ta náà ń gbà míì ẹ máa fọwọ́ bò jẹ káyé gbọ́ ọ̀hún mà kí ṣe gbogbo ẹ̀ lẹ́yìn bá níbi ibi ṣe pààyàn tó lèyìn ó ṣe máa jẹun síbi ìbúbẹ̀ lẹ́sìn máa bù ìgbà míì kọ́mọ̀ máa jẹ́ pé bá a ṣe tó náà láwọn ṣe nǹkan nígbà míì àlàyé ni hàkọ́ ìjẹ̀ tún wá táwọn mí ó tún gbéra wọn sórí social media ìtọ́kọ̀ àti ìyàwó tún gbéra wọn gbéra wọn pọ̀n gbéra wọn lórí wọ́n fi kìíní sẹ́nu ara wọn ọ̀fà lẹ́sẹ̀ ìyẹn fà lórí àní ìdí gbogbo yẹn ẹ̀ a lè sọ ó lè jẹ́ pé spiritual attack ìgbà tó délé bàbá ẹ̀sán lójú ẹ̀ tó là kọ́lọ̀ kó sọ wọn bẹ́ẹ̀ so irú nǹkan báyẹn a gbọ́dọ̀ treat yẹn lọ́nà tí a kọ àkóyawọ́ ọ̀rọ̀ yẹn látòjú rẹ̀ bẹ́rẹ̀bìnrin yẹn nísìn ọkọ̀ àkókò wà láì ohun ma kò yóò náà nínú ọba aláforíjì lọ́lọ́ ọkọ̀ yẹn sì lè rí kọ̀ǹtìdà ṣùgbọ́n obìnrin ní ó lè jẹ́ bóyá ó kẹ́sí ọkọ̀ yẹn fẹ́ ṣe ìyàwó mi látara tó ń bá kan ó máa psychological imbalance or mental disorder ẹ̀rì kọjá wèrè ó lè mọ́bẹ̀ kó wọ́n gùn ọ̀bẹ̀ ọ̀kọ̀ọ̀kan lọ́bẹ̀ owó ìgbà míì ó lè lead to depression tó lè máa rò pé kọ́kọ́ tó dégbà òun lè para wọn gbogbo oríṣiríṣi àwọn kàbáyé so irú àwọn nǹkan yẹn

ìtàbá wa mú jáde níbi nǹkan yẹn láti dìtàmì wípé tó lè gbá padà àbí ò lè gbá padà àbájáde nǹkan yẹn alépadà kọ̀ǹkúrù sí à kó yọ̀ǹda rẹ̀ ó mọ ẹlẹ́bà ó sì lè fà á kágbà nímọ̀ràn pé ó sì lè gbá padà wọ́n aláforíjì lọ́lọ́run ṣùgbọ́n bí gbà padà mímọ́ gbà padà ọkùnrin ẹni ráì ó ní ọ́pṣọ̀n láti a kàn lè fún ní ìmọ̀ràn nù tó bá sọ pọ̀ fẹ́ gbà padà lẹ́yìn ìgbà tó ti kọ́ lẹ́hun yọ́ ṣẹ̀ṣẹ̀ tún fún ní padà àti tuntun míì wọ́n ṣẹ̀ṣẹ̀ tún ṣe ìdí tuntun míì kó tó di wípé ó tó lè rí fẹ́ padà ṣùgbọ́n tó bá rí fún òun gbogbo wàhálà ó yẹ̀ ń rẹ̀ kó máa lọ àmọ́ kó gbà padà kó má gbà padà àlè sọ ó dé àmọ́ ẹni tó bẹ̀rẹ̀ wàhálà láàrin wọn àti ọkọ àbẹ̀lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ọlọ́mọdé kéṣù kó ráyè nínú ìdílé wa o má sì ṣe àwa náà lẹ́ni tí ó lọ ọmọ fún èṣù mìíràn wípé nǹkan máa dé sí jẹun ọlọ́run kò sọ wá ń bẹ̀ wọ́sọ́lọ́lọ́hu lánàá ó yẹ kí a tọrọ àdúrà àforíjì fún ọ̀kan náà àwọn àfọ àwọn alágbàáyé tí wọ́n jáde láyé àwọn náà ni àfọ̀dílẹ̀ ti ṣe Abu اللهم اغفر له وارحمه واعف عنه ونقه من الذنوب والخطايا وكفر عنه سيئاته واجعله من ورثة جنة النعيم ọlọ́run kó bá wà fún ìdí àfá wa náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ńlá nígbà kan bá kú náà láyé tó máa ń mọ bí wọ́n ṣe tó Sheikh Abu Ishaq al-Huwaini wọ́n lò 68 years láyé 58 yẹn bí ẹni wípé 100 years ni wọ́n lè látara iṣẹ́ tí wọ́n gbé ṣe láyé Sheikh Abu Ishaq Al-Huwaini ọ̀kan náà àwọn afọ́ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa wọn wọ́n ní huwa mimman ibtalahu Allahu wa sadar nínú ẹni tí ọlọ́run fàdánwò kan tó ṣe sùúrù kò ní wọ́n wà kọ́lọ̀ kò san wọ́n lẹ́san sùúrù tí wọ́n ṣe láyé àsìkò ọ̀dọ́ O òní àárẹ̀ diabetes ló ṣe wọ́n tí wọ́n dí ẹsẹ̀ wọn kan kò tún pẹ́ ẹsẹ̀ kejì náà wọ́n ti gbé sórí níṣà ni wọ́n wà ní sàkókò bọ́n ṣe wá wà yẹn tẹ́ bá rí wọn wọ́n ti dàgbà ju ọjọ́ orí wọn lọ látara àìsàn ìtọ̀ ṣúgà síbẹ̀síbẹ̀ tí àtún lọ wọ́n tún kọ̀ tí àtún rìsáàsì tó ń lọ gbogbo nǹkan àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn títí ọ̀gá ìláyé irú àwọn báyìí wọ́n bùkátà káṣáájú àti wọn kọ́lọ̀ kó bá àforíjì wọn kọ́lọ̀ kó bá ayọ̀ níṣẹ́ wọn kó bá fẹ́ wọn àlàfo tó sílẹ̀ yìí tọ́ kọ́lọ̀ kó bá wá dì kọ́lọ̀ kó bá wá dì ọ̀fọ̀ ńlá ni fún umma islam lórí wọn yẹ wọ́n tún kúrò láyé nínú àwọn àfa àlágbáyé gbogbo àwọn tó ṣẹ́kù ọlọ́run kó bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn o ọlọ́run jẹ́ ká ní àṣepẹ́ dáadáa jẹ́ ká fi kan lórí dáadáa àti gbogbo àwọn àfa míì táàkì ẹ̀mà pélépé lórí dáadáa náà ni wọ́n lè tẹ̀mí ayé wọn tí wọ́n ti tá lórí súnà Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run kó bá àforíjì ọlọ́run kó bá ayọ̀ wọn. wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa wa sallama taslima subhanakallahumma wa أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Thank you. nílò ìgbà ìjọsìn ní àkáǹtì